ẹṣìkú ìkàlẹ̀ ń bẹ̀ yẹn kì í sún ọjọ́ kì í sún oṣù kì í sún ọdún kì í sún olódùmarè ọba àtọ̀rọ̀ èmi àti tiyín kò ní sún aṣẹ̀dá tó dá gbogbo kó wá wa abala bó ṣe ń lọ lórí ètò ìlera náà láwa yìí bẹ́ẹ̀ bá gbàgbé ìlera ńlọrọ̀ ẹni àlàáfíà òun ni dúkìá ẹni ẹ jẹ́ máa tọ́jú ara wa nítorí bá ò bá ní ìlera bí àlàáfíà bá ti di fíafíà ẹ̀mí ń pin lọ náà nu ọ̀rọ̀ tá a wá kó jọ á padà wá di tẹni torí ẹ̀ ni mo ṣe ń sọ pé ìlera lọ́rọ̀ lórí ètò bó ṣe ń lọ náà láwa yìí abala báwo ló ṣe ń lọ lórí ètò ìlera náà láwa yìí èmi nìkan kọ́ ni mo wà níbí torí ẹ̀ ni mo ṣe jáde mo lọ mú olùtọ́jú tí eléyìnbó ń pè ní nọ́ọ̀sì ọkùnrin ni wọ́n kódà wọ́n tó ọkọ ṣe wọ́n tọkùnrin ṣe pẹ̀lú orúkọ wọn ò tí ì yípadà àwọn náà ni ọ̀gbẹ́ni Monday ẹ wọ́n ní a kì í mọ̀ yẹ ẹ̀ṣọ́ lọ a kì í mọ̀ wò bí ọlọ́mọ ẹ bá mi dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ fún àwọn ará orúkọ tèmi ni Monday Korolo. ẹ o ẹ ẹ rí bí wọ́n ṣe dárúkọ yẹn ẹ Monday Korolo àmọ́ bẹ́ẹ̀ ṣe dárúkọ yẹn ẹ jọ orúkọ yẹn bó ló ti wá ọmọ olúwo gangan ni yín. ọmọ Ondo State láti Ìlàjẹ local government ni àwa ti wá. Ah, mímọ̀ báwọn Búlà jẹ́ o mímọ̀ báwọn Búlà jẹ́ Ìlàjẹ ènìyàn tó bá mú mi tìlàjẹ ló ń ṣe ènìyàn tó bá ń jẹ ẹja tìlàjẹ ló ń ṣe ènìyàn tó bá mú mi ẹ wò ó ẹ jẹ́ kí n kúrò lórí ẹ̀ ẹ mọ̀ pé a máa jọ máa fi ìgbádùn ṣayọ̀ lórí ètò bó ṣe ń lọ náà nítorí no dull moment ẹ o ó máa máa lọ bẹ́ẹ̀ náà ni ẹ kí la fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lé ní ẹ̀yìn ara lé mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mú jókòó ayọ̀ kẹ́ ẹ máa bá wa ká lọ lórí abala tá a dé yìí nítorí a gbọ́dọ̀ kọ́ ẹ̀kọ́ kan sí kejì lórí abala tá a dé ohun tá a fẹ́ sọ̀rọ̀ lẹ́lẹ́ni tí ó jẹ́ àkòrí ọ̀rọ̀ wa lẹ́ni òun náà ni púpọ̀ ẹ o ikú àwùpẹ̀jẹ̀ tuberculosis lélẹ́ẹ̀bù ń pè é ikọ́ bú ikọ́ tí ó pani kò ní mú ẹnì kọ̀ọ̀kan wa ẹ o ọ̀gá mi dáadáa ẹ dákun ẹ bá mi yànnà náà kí ni tuberculosis kí ni ń jẹ́ ikú àwùpẹ̀jẹ̀ gan gan gan àwọn ará àlè fẹ́ mọ̀. tuberculosis lédè gẹ̀rẹ́sì it's an bacterial infection in disease that transfer from one person to another through hair. Mm. That is, èémí ni ó fi ń bá ẹnìkejì. Bírú ẹni tó bá ní àrùn ní ara tó bá wúkọ́, ẹni tí ò bá ní, ó lè kó láti bẹ̀. Hmm. Ó dà, òun náà lẹ gbọ́ òun ẹ tuberculosis náà là ń sọ̀rọ̀ ń pa rẹ̀ ohun tó ń gbìyànjú àti sọ ni wípé bí ẹ bá ti ń kẹnu bọra yín lẹ́nu àbí bí èèyàn bá jẹ ẹ̀fẹ́ wọ́lẹ́wọ́ pọ̀ hàn ń pọ̀ hàn ti ń wu sí ọ lẹ́nu sọ́ra ṣe kó o mọ̀ bá kó àrùn tí kìí ṣe tiẹ̀ ohun tí kìí ṣe tiwa ní ti ibi kò ní jẹ́ tẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká máa mú ní mẹ̀lọ mẹ̀lọ lórí ètò bó ṣe ń lọ. ẹ wo ìbéèrè kejì tí màá béèrè ẹ jọ̀ọ́ kí ló máa ń fa àrùn ikọ́ àwúpẹ̀jẹ̀ tí eléèbó ń pè ní tuberculosis ṣé nínú oúnjẹ ni àbí nínú omi àbí bo gangan ni àrùn yìí ti máa ń jẹyọ. ohun tó ń fa àrùn yìí òun ni kòkòrò àìfojúrí kòkòrò àìfojúrí táwọn olóyìnbó ń pè ní bacteria mhm. bacteria yìí a lè fojú rí irú tí a fẹ́ jẹun nísìn kí a ṣe oúnjẹ lẹ̀ ká tó ní adé wọ́n ti wà nínú oúnjẹ wa torí afẹ́fẹ́ ní wọ́n ṣiṣẹ́ wọ́n ti wà nínú oúnjẹ àbí afẹ́mumi aṣómi lẹ̀ àbí a lọ sí ọjà ara èso gbàtà fẹ́ jẹ́ àfọ́ so irú àwọn kankan báyìí ni àwọn bacteria tá à ń pè ní kòkòrò àfojúrí tán bá ti wà lára ẹ̀ tẹ́nìyẹn bá ti jẹ ó ti jẹ sínú àgọ́ ara á sì lọ máa ṣiṣẹ́ kíṣẹ́ lọ́hùn. Hmm. ó dà ìwọ tí ò ń bẹ ń lé tó jẹ́ pé ìmọ́tótó rẹ̀ kù díẹ̀ káàtó bọ́ ọ bá èso lọ́dọ̀ àwọn tí wọ́n ń tà ó di wọn àwọn àwọn à tó lè rọ́jú kó o tiẹ̀ fọ́ kó o tọ́jú rẹ̀ wọ́n ní ẹ̀ ṣọ́ra ṣe wọ́n ní àrùn ọ̀hún ó lè ràn ni níbi oúnjẹ tá à ń jẹ bóyá a ṣí oúnjẹ sílẹ̀ eṣinṣin ń kùn nǹkan kan ń ṣe ó lè fà á ẹ jọ̀ọ́ tí àrùn tuberculosis yìí bá ti dé sí àgọ́ ara bàgẹ̀ tó balẹ̀ kí ni àwọn àmì tí ènìyàn mọ rí tí ó fi mọ̀ pé tó nǹkan ti dé o. ẹ ṣeun àwọn àmì tí a ó mọ rí ení ara ẹni yẹn yóò mọ gbóná ẹni tó bá sùn ní òru omi a máa jáde lára ẹ̀ tí àwọn Yorùbá ń pè lóru a máa ṣoru orí a máa fọ a máa wúkọ́ tó bá ti wúkọ́ yìí bíi méjì ikọ́ yẹn wá di pé a máa wú ẹ̀jẹ̀ jáde tó bá ti wú ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ yẹn ẹ̀jẹ̀ tó wú jáde yẹn gangan ni àmúyẹ tá a máa fi mọ̀ pé ah tuberculosis ni ó ń ṣe ẹni yìí hmm. ṣó ti yé wa torí gbogbo ikọ̀ a ní a ní different ikọ̀ a ní ikọ̀ tó lóríṣiríṣi mm-hmm. Mm-hmm. a ní ikọ̀ tí wọ́n ń pè ní ikọ̀ ife táwọn olóyìnbó ń pè ní asthma mm. so èyí tá à ń sọ̀rọ̀ rẹ̀ lórí yìí ni ikọ̀ tuberculosis àwúpẹ̀jẹ̀ àwúpẹ̀jẹ̀. ẹ o ẹ jẹ́ ká máa mu bẹ́ẹ̀ ní mẹ̀lọmẹ̀lọ ká mọ̀ ge pépèpé bí àwọ̀ bàbá oníṣọ̀nà ẹ ẹ jọ̀ọ́ tuberculosis tí a ti ẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí Hmm. ǹjẹ́ tí èèyàn bá ń fa egbògi olóró àbí tí èèyàn bá ń fa sìgá àbí nǹkan kan ṣé ó lè fà á. ẹ ṣeun egbògi olóró sìgá kò lè fà á bẹ́ẹ̀ ó lè fún ní agbára. Hmm. wípé bóyá tí èèyàn bá ń wúbè tí ó dẹ̀ ti ní àrùn lára ó lè ro ní agbára sí i hmm. ó dà bẹ́ẹ̀ ṣé rí ẹ̀yin tẹ́ wà ń lé ẹja bára wa sòótọ́ ọ̀rọ̀ ń bi adé yìí ìwọ tó jẹ́ pé ẹyin iná lójú iná lẹ́nu ni àkàtà yẹ́rìyẹ́rì láì ṣe Ṣàngó Olúkòso òun náà lẹ ti gbọ́ yìí àmọ́ àrò tuberculosis lágbára ikú àwúyọmi lójú ikú àwúṣẹ̀jẹ̀ ẹ o wọ́n ní ẹ ṣọ́ra ṣe torí kí ohun tó wu ọmọ jẹ kó má bàa pa ọmọ ẹyin tí Olódùmarè ló ń kí gbogbo wa nílọ̀ lórí ètò bó ṣe ń lọ ètò yìí ò tí ì tán à ń mu ní mẹ̀lọmẹ̀lọ ni ẹ jọ̀ọ́ ẹ̀ tuberculosis tí à ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí a ti mọ̀ pé tó bá ti dé a ti mọ àwọn nǹkan tí a máa rí ẹ jọ̀ọ́ kí ni àwọn ìjàmbá tó lè ṣe sí ara bóyá ó lè àwọn àìsàn kan wà tó pé ó máa ń fọ́ èèyàn lójú àwọn àìsàn kan wà tí máa ń jẹ́ kí èèyàn di létí àwọn àìsàn kan wà tó máa ń pààyàn kí ni ìjàmbá tí ó lè ṣe fún ara kí àwọn ará lè mọ̀ kí wọ́n lè sá fún dáadáa. ẹ ṣeun a ti mọ̀ pé lungs táwọn Yorùbá ń pè ní Eh, eh, ẹ̀dọ̀ wa. ẹ̀dọ̀ ẹ̀dọ̀fóró so tí lungs yẹn tó bá ti affect lungs yẹn lẹ́nu yẹn máa pọ̀ ẹ̀jẹ̀ ó tún máa affect ẹ̀yìn tí àwọn ìlú òyìnbó ń pè ní spinal cord ó ń affect ọpọlọ òun láwọn olóyìnbó ń pè ní meningitis of the brain ẹni a mọ̀ ṣe gan gan gan tó hmm. ti yé wa ó ń affect eegun so tí àìsàn yìí bá wọ inú ara tí àbádètè dẹ́kun ẹ̀ ó lè pààyàn hmm. but tabadètè tabá pé ah mo ń wúkọ́ fún eh, eh, ọjọ́ ọjọ́ mẹ́ta yìí ìkọ́ yóò máa lọ mo lo paracetamol kò lọ mo lo gbogbo ikọ́ ṣìrọ́ọ̀bù kò lọ àwọn ṣìrọ́ọ̀bù eh, oògùn kò lọ kí ni ó lè ṣẹlẹ̀ kẹ́ni ẹ̀ kó ètè ṣe kí ni kó ètè sáré lọ sí ilé ìwòsàn. Hmm. ó dáa òun náà lẹ ti ń gbọ́ yìí wọ́n ní ikọ́ tó bá ti wú ọ lọ́jọ́ kìíní ọjọ́ kejì tó o ti lo oògùn díẹ̀ àwọn oògùn ikọ́ tó wà tí ò lọ tètè lọ sílé ìwòsàn torí ìlera ẹni òun ni ọrọ̀ ẹni ẹ wọ́n tún wá sọ wọ́n yànnà náà ẹ̀ dáadáa ó yẹ kẹ́ ẹ mọ̀ pé òǹgbufọ̀ gidi làwa wọ́n ní ó máa ń fa àǹgóró ẹ̀yìn tí ọmọ ọrọ̀ ni górógó ó máa ń yọ ọpọlọ lẹ́nu tí ọmọ jẹ́ kí èèyàn fẹ́ máa ṣe bí ìgbà tí èèyàn fẹ́ máa wọ w tí ò ṣe fi bí lọ́mọ kò ní wọlé bá ẹnì kọ̀ọ̀kan wa ẹ já máa mú un ní mẹ̀lọmẹ̀lọ náà lórí ètò bó ṣe ń lọ ẹ jẹ́ kí n béèrè ìbéèrè yìí ẹ̀ka máa de ládébọ̀ díẹ̀ díẹ̀ ẹ o àwọn ọ̀nà wo lèèyàn ṣe lè sá fún àrùn tuberculosis tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. ẹ ṣeun àwọn ọ̀nà tí a ti mọ̀ pé ẹni yìí ní ìyá ó lè fún ọmọ ọmọdé lè kó lára ìyá so mi ò lè dorí olórí kí àwòdì gbé tèmi irú ẹni tó bá ti nírú àrùn yìí lára a gbọ́dọ̀ pa fún a gbọ́dọ̀ wà nínú yàrá kan torí tẹ́nì bá wúkọ́ ó kọrin lásán wàhálà ni hmm. ó wúkọ́ wàhálà ni tó bá sín wàhálà ni torí gbogbo nǹkan tó bá jáde lára ẹni yẹn tó ti jẹ́ nǹkan bíi èémí tó jáde ó máa ẹni kejì máa kó tẹ́ni ò bá ní lára. kódà òun náà lẹ ti ń gbọ́ yìí kò ń ṣe pé wọ́n ní kí a yanra wa nípọ̀sí àmọ́ wọ́n ní kí a ṣọ́ra ẹni táwa bá ti rí pé ó ń wúkọ́ ẹ̀yìn wọ́n ní bí ara ilé ẹni bá ń jẹ kòkòrò mọ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ àsọ fún un torí bá ò bá sọ fún un ẹ̀ bó bá di àṣálẹ́ hurunhurun rẹ̀ ò ní jẹ́ àsùn ẹni tẹ́ bá ti rí pé ó ní àrùn yìí lára ẹ jẹ́ ká mú wọn lọ sí ilé ìtọ́jú fún ìtọ́jú tó péye kí ó má bàa di àtagbà ìbéèrè tí màá fi kásẹ̀ ńlẹ̀ lélẹ́yìí mo sì fẹ́ kẹ́ ẹ àwọn èèyàn nímọ̀ràn pẹ̀lú ìbéèrè yẹn ká fi ká di abala yìí nílẹ̀ dáadáa ìbéèrè tí màá fi ká díẹ̀ ńlẹ̀ òun náà ni wípé ẹ jọ̀ọ́ mo ti wọnú dánfó dáadáa tó jẹ́ pé bá a bá dénú dánfó ọmọ gbọ́ ìyá ń jòkó èkó ọmọ ń jòkó ìbàdàn ikú àwùyọmí lójú ikú àwùpẹ̀jẹ̀ ikú àwùṣe kinní kan wọ́n dẹ̀ máa tògùn múrí márùn-ún ògùn ẹyọ kan tí ń ṣiṣẹ́ bíi twenty ẹ jọ̀ọ́ tí àwọn oògùn yìí dáa fún ara nítorí a mọ̀ pé olùtọ́jú tó kàwé tó mọṣẹ́ lẹ́yìn ẹ bá mi gba àwọn ènìyàn nímọ̀ràn oògùn orí ìrìn inú mọ́tò inú dánfó xyz ṣọ́ dáa kẹ́sì bá wa gba àwọn èèyàn nímọ̀ràn lórí ẹ̀. ẹ ṣeun ní oògùn tá à ń rà nínú mọ́tò tá à ń rà nínú dánfó kò kò dáa kí a lò ó nítorí pé àwọn oògùn yìí wọn ò lọ sí iléeṣẹ́ ètò ìlera wọ́n lọ verify gẹ́gẹ́ bá àwọn òyìnbó sọ so tó ń bá verify oògùn yẹn tí NAFDAC number ti wà ń bẹ̀ àwọn ló máa verify pé òkè à oògùn báyìí báyìí o wọ́n máa analyse TV gan máa gbé rédíò máa gbé à oògùn báyìí báyìí ti jáde o ó dáa fún tuberculosis o ó dáa fún malaria o ẹ mọ́ ọ lò ó bẹ́ẹ̀ oògùn tí ẹ̀ ti gbọ́ lórí tẹ́lì tí ẹ̀ ti gbọ́ lórí rédíò kẹ́ ẹ má lò nítorí àwọn oògùn míì wọ́n máa kó wá láti bíi Togo àbí Cameroon láti ìlú míì wá sí Nàìjíríà wá sí Èkó ń bí ìmí wọn ò ní NAFDAC number àwọn kan ṣáà smog rẹ̀ wọlé ni gẹ́gẹ́ báwọn olóyìnbó sọ so wọ́n dẹ̀ máa fẹ́ ta ọjà yẹn lóní pápápá pé kán ṣáà lè rìn torí mí dẹ̀rẹ̀ ó ní agbára ju measure as in doses tó yẹ kán lò hmm. so torí pé wọn kò ní leaflet gan ti ìwé pébélé tó máa ń mí ní so ìwé ìyànjú tó máa tún gba àwọn ará ilé ni wípé oògùn tá a bá ti rà ká máa wò ó ká dẹ̀ ka leaflet tó wà ń bẹ̀ ìwé péńbélé tó wà ń bẹ̀ ókè o ìgbà wo lọ́ ní kí n lò ó torí ẹni tó wà nínú mọ́tò ní sólè ní ó yẹ lo mẹ́rin tó yẹ pé mẹ́ta lẹ́ni kí ẹ lò òun nísìnyí kì í ṣe elétò ìlera ó hmm. kàn ṣe nítorí ó tọjà torí business ló ṣe ṣe so tó bá dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ àwa nǹkan tó bẹ́ẹ̀ ti wọ àgọ́ ara wa ó ti wọ̀ nìyí kò sí nǹkan tó tún fẹ́ tó tún fẹ́ ṣẹlẹ̀ so àfi kó ba àgọ́ ara jẹ́. òun náà lẹ ti gbọ́ yẹn ẹjẹ́ á máa ṣọ́ra ṣe ẹ mọ̀ pé gbogbo wa náà á tà á jẹ èmi ò kúkú lè dá wọn lẹ́bi àmọ́ ẹjẹ́ á ṣọ́ra ṣe nípa ohun gbogbo tí a bá ń lò sí ẹnu wa torí ìlera wa ó ṣe kókó ohun gbogbo tó bá sì ti ẹnu wa wọlé ó lè pa ọkàn wa lára wọ́n ní kò ń pọ̀ kó dùn kí ń báyìí lọ́bẹ̀ oge lórí abala bó ṣe ń lọ lórí ètò ìlera lẹ́nìí kò ní jù báyìí lọ mú kí àlejò mi lẹ́ẹ̀kan sí adúpẹ́ torí pé a pè wa ìlera ara yóò mọ̀ jẹ́ fún yín lọ́la aláwùrábí ẹ má ì tí ì gbé kúrò ńbẹ̀ bó ṣe ń lọ náà sílẹ̀ tó ẹ jẹ́ ká túnjọ fayọ̀ pàdé lórí abala tó ṣá prápra níbi tí wọ́n ti máa máa sọ̀rọ̀ nípa bó ṣe ń lọ lórí pápá tẹ bá ń gbọ́ wòós iyọ̀ dùn ẹ jẹ́ ká pàdé wọn lórí pápá orúkọ tèmi ni Adéníyì Olúṣọlá ẹ má ì tí ì gbé kúrò ńbẹ̀.